ما ذكرنا به في الخطبة الماضية ذكرنا لكم أن النبي صلى الله عليه وسلم أمرنا كما قدر الإمام مسلم وابتعد بصحيح أن المسيح الدجال هذا يمكث أربعين يوما يوم كسنة ويوم كشهر ويوم كجمعة وسائر أيام كأيامكم هذه لقد سأله أصحاب النبي صلى الله النبي صلى الله عليه وسلم أصحابه عن كيفية الصلاة في هذه الأوقات الفتن فأجابهم بأنهم أقدروا له المقاضي أي اقضوا لأوقات الصلاة كما كنتم تصلونها قبل هذه الأوقات فكذلك عباد الله أخبرنا النبي صلى الله عليه وسلم من حديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه وارضاه كما أخرجه الإمام مسلم أيضا رحمه الله تعالى بأن أعظم الناس شهادة عند الله رجل يخرج من بيته إلى دجال فتلقاه المصالح المصالح أي أتباع أتباع المسيح وهم سبعون ألفا كما ذكره العلماء من اليهود فتلقاه هؤلاء فيسألون أين تعمل فقال إلى هذا الرجل الكذاب فيسألونه لا تؤمن بربنا فقال أمر ربنا ليس بخفاء حتى يتفقون على قتل هذا الرجل فقال بعضهم لا تقتلوه فقد أمركم ربكم ألا تقتلوا أحدا دونه فاتفقوا على اتيان دجال بهذا الرجل المؤمن فلما لقيه فلما رآه هذا الرجل المسيح قال يا أيها الناس هذا المسيح الذي أخبرنا رسول الله صلى الله عليه وسلم عن أمره إلى آخر هذه القصة فقال النبي صلى الله عليه وسلم في آخر هذه القصة إن هذا الرجل أشد الناس شهادة عند الله واعلموا عباد الله أن الدجال يمسح هكذا على وجه الأرض يمسح كل وجه الأرض إلا مكة والمدينة كما ذكرنا لكم حتى ينزل ربنا تبارك وتعالى نبي الله عيسى ينزل من السماء كما رأينا هذا من حديث النواصب بن سمعان رضي الله تعالى عنه وارضاه قال في آخر هذا الحديث قال فبينما هم كذلك ينزل الله تبارك وتعالى عيسى ابن مريم على منارة بيضاء شرقي دمشق معه ثوبين مهروبتين وفي رواية ممسطرين وفي رواية معصفرين إلى آخر هذه الصفة نسأل الله الذي لا إله إلا هو أن يعصمنا من فتنة الدجال إنه على ذلك قدير وهو بالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله أقول فرض سؤال المسلمين أترى قلق وإجاب جفاء النبي محمد صلى الله عليه وسلم أولا ما نسألكم إجاب جفاء النبي ما نسألكم قلق ìgẹ̀ fún òjijì ọlọ́run sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run bá rán ọmọ wa sọ̀rọ̀ yẹ́ ẹ̀sìn kékeré fún wa hatta taraka ummata wala nahjatan bayda after am sì parí sẹ́yìn ọjẹ́ dáadáa ó fi gbogbo wálẹ̀ kò fi wálẹ̀ sórí ìròjú kẹ̀kẹ́ gbogbo ntọ́yà kọ́sàlàyé fún wa nípa àlámọ̀rí ẹ̀sìn táàfin ní sórí ibú níwájú Allah subhanahu wa ta'ala bákan náà tí ayé wọ̀ fún ní dàrú àlùfáà ń sàlàyé ẹ̀fọ́ ayékéyéké ńlọ́fà tó fi jẹ́ pé kútúbà tó ní ó ti máa jẹ́rìí wípé àní ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ni kọ́dà òfin ẹyọ kankan báyìí nínú ọ̀rọ̀ tọ́lọ́hùn ni ó sọ kọ́ wá sọ kọ́dà kò sí ọ̀rọ̀ kan báyìí tí ànábì sọ táwọn padà dé bí ọ̀rọ̀ wọn náà ti pọ̀ ju àti nínú bàrọ̀ kan bẹ̀ rárá o ọ̀rọ̀ ànábì kọ́ sallallahu alaihi wasallam àwọn ìpadà Allah subhanahu wa ta'ala òní àkọ́kọ́ nǹkan tí ànábì mọ́rin náà ní sí afọ àwọn ìrọ̀bá ibn Sariya wọ́n sáà ń bá wọn sọ̀rọ̀ níjọ́ kẹ́tẹ́ hajj tó wọ̀dà wá àti ìlágbára pọ̀ ojú àwọn ìbẹ̀rẹ̀ sí ní da omi wọ́n kí lọ́ọ́ ti fi ní al-qulub tọ́lọ́fà sí al-uyun ojú ń da mi ẹ̀mí náà ń gbà ọkà àwọn ọ̀balẹ̀ mọ́ àwọn ń wòye pé tẹ́yẹ̀ ṣe pé wá àti ìgbàgbé àtúntà ń ṣe àwọn sàhábà ọlọ́run ọba kẹ́ wọn púpọ̀ gbogbo ń tó lè èdè wọn ọba béèrè kò sẹ́sí kí màá bẹ́ẹ̀ láwọn sọ abayé ibi wà lọ́wọ́ àrẹ yìí ọwọ́ awu ànábì ti wá àti rẹ̀ sọ́lá lọ́wọ́ sọ́lá fàkọ́ọ̀lù yàrá sọ́lá láwọn sẹ́yìnà àwọn sọ ọlọ́run ba pẹ̀lú ń fún wa àti bá a sẹ́yìn ṣèṣì rẹ̀ ọ ń pa wá lẹ́kọ̀ọ́ ó sì ń bá ṣùgbọ́n ìwà olùdọ̀lá wa ọ̀rọ̀ kékeré náà ní sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá dì mú oríire láéláé nìyẹn wọ́n ní kí ni nǹkan náà ó ní òun náà ni mo sọ àsọ́lẹ̀ fún nípa ìpayà ọlọ́run ẹ máa páyà ọlọ́run ọba subhanahu ní gbogbo àlámọ̀ rẹ̀ yín gbogbo ní tí àwọn sọ́jà àwọn kútọ́bù yìí kò dáná yìí pé lè nínú ó sì fi àwọn àmì oríranran ó fi tì iwájú pé kájọ́ yìí tó dé kó lè bá àjẹ oríire fáwọn mùsùlùmí yìí pé kò ní dé bá wọn lẹ́nu tí wọn mọ̀ kó ti ń bọ̀ a ti sàlàyé bí màsúù dàjẹ́ àlùbó ti rí a mú ẹnu bà àwọn òsì àwọn fìtínà tí yóò mọ̀ tọwọ́ ọkùnrin ṣẹlẹ̀ àtẹni tí ó gé méjì àtẹni tó báyìí tó mú mẹ̀yìn lóhùn yóò lọ́dọ̀ ìjọ́ kẹfìrí gbogbo eléyìí aṣọ àwọn èèyàn jẹ́ pé wọ́n lọ rèé bá yóò sọ fún ọ pé ìyàwó ní jẹyìn àrùn mi ní irúgbó jáde mọ́ni akọ bí ó ṣe pàṣẹ sẹ́mà tójú ó sì máa rọ̀ bí ó ṣe pàṣẹ fúnlẹ̀ tí gbogbo ó sì máa jáde gbogbo eléyìí náà ni a sọ àwọn afọ àwọn abẹ́rẹ́ yìí pé tí fìtínà dàjálì bá wà pọ̀ báyìí ǹjẹ́ ń bẹ́ẹ̀ sọ fún wa ni pé kò sí ẹnìkan tí ó wà rí dàjálì tí ó wà láàbí aburú rẹ̀ tí n tí à ń sọ nìyẹn àwọn mọ̀mọ́ ni ara o bá a sọ pé fìtínà dàjálì pọ̀ tó yìí yusabbitu ويذل الله الظالمين ويفعل الله ما يشاء الآية الله سبحانه وتعالى ọmọ ẹ̀mọ́ máa ń sáàánú àwọn ẹrú ẹ̀ bí fìtínà bá ti wù kọ́ pọ̀ a máa rí àwọn èèyàn kan sí méjì na tí ọlọ́run máa lànà fìtínà yẹn ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti gbé ládẹ́wò yìí pé àwọn tí bá jẹ́ ọlọ́run láyé ń bì òun máa mú wọn dúró lórí òdodo bí gbogbo níjọ́ tí àwọn sọ pé a níyọ zaka mọ́ a máa kí òun ṣùgbọ́n zaka a níyọ mọ́ torí bẹ́ẹ̀ nàbí ti kú ó ní làwọn kan ti lẹ́nu mọ̀ fárọ̀ kọ̀ bẹ́ẹ̀ sọ̀láṣí wọ̀ zaka abákì ní ìní sinmi kàlífà yìí ní ìjókòó lórí àjọlá yìí máa pa gbogbo ẹ̀ máa sọ pé ìrò àti zaka yàtọ̀ tó bá fẹ́ pín méjèèjì yìí máa pa wọn. bá ti dòjọ́ kó tó di pọ́pọ́lá yí àwọn náà wípé ìjọba bá sì dúró lórí òdòdó ṣe sí ọlọ́run bá nìyẹn kò ní sí àsìkò kan tí ò ní máa mú àwọn èèyàn kan dúró lórí òdòdó látàzárò kọ́ ìfọ̀mẹ̀lẹ̀ ọ̀mẹ́tì zọ́ọ̀hìrì náà àlọ́bí ni ó ti ọlọ́run ti fún bá wọn kò ní sí àsìkò kan tó jẹ́ fojú náà wà kárí ayé níláwọ̀ ẹni ọlọ́run tí wọ́n dúró lórí kò ǹjẹ́ nìkan kan wà ní ńlá ń bẹ̀ àwọn èèyàn là o ìlà fúri hadith àbí sẹ́dá lọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwùjọ àfáwọn àbú àfáwọn mùsùlùmí ọmọ lọ́ọ̀tà ala wọn lè gbọ́dọ̀ lọ́kọ́ yìí sọ ìmọ̀ àdéhùn nìkan fún wa tá a fi rẹ́ẹ̀rì wípé àwọn èèyàn kan là nínú dàjílò fìtínà dàjáàlù tí wọ́n sì fojú rí kí láàrin nǹkan náà wọ́n ní yàkó jùlọ jọ mọ́kùnmẹ́ni ẹnìkan jọ kan ní ọmọ jáde kó nulẹ̀ rẹ̀ ẹni ọlọ́ọ̀ni nínú ìwáyà ni ó ní kọ́ ìròyìn náà ẹni ilẹ̀ tó lóore jù nínú àwọn tí ẹjọ́ ń gbáyé ń jọ́ náà lọ nínú wàhálà wọn ni min khayri nas ìkẹ́ àwọn tó lóore gbólé lórí ìtumọ̀ kiri kẹsì èdè ọ̀rọ̀ dé kútùbà ni ẹnì kò lẹ́nu ìyá rẹ̀ ó lóun fẹ́ lọ rí pátá òun fẹ́ ẹni tó ń pè ń jáde òun fẹ́ lọ ni nígboyà láti lọ rí jáde àkọ́kọ́ ìmánu rẹ̀ pẹ̀lú wa ta'ala ó ti gbọ́ ìmọ̀ye ìdánilẹ́kọ̀ọ́ ó ti ká ìmọ̀ye nǹkan nípa bí dàjà lè ti rí tọ́pẹ́tẹ́ ni àti ẹ̀rẹ́ ń gbogbo a bá rí fọkọ yìí a bá fọkàn sẹ́kọ̀. gbogbo nǹkan yìí ló wá ń pé ká lè fún dàjà lè lóòótọ́ òun ó rí gbogbo tẹ́lẹ̀ tó sọ ń pa òun fẹ́ lọ fojú rí ó mọ̀jọ̀ seventy thousand ó ní ikọ̀ ọmọ ẹ̀rìn papọ̀ yẹ̀wù bí gbogbo wọn. wọn èèwọ̀ adarí làfẹ́ ńlá bí ọmọ ya káàkiri pé ẹ̀ka ní ikọ̀ dérè kìlù pé àwa là ń sojú ìjọba o àwa tó sọ pé ìjọba àti ìjọba ọlọ́run o ìjọba díẹ̀ bá yẹ lọ sí kámú kámú kámú o ìjọba ẹnà tí a mi níbo lọ gbàdúrà pọ̀ lọ níbo ni lọ ní ìsinmi lórí tó ń yọ fanda ó ní ìlọ́bẹ̀rẹ̀ kan tó ìlà hẹ́bẹ̀ rọ́jẹ̀l àdàjàl ọkùnrin tí ń pè ní dàjàl yẹn ni mo fẹ́ wò pé kémi náà fojú gẹ́ ní ẹ kí n sì jẹ ọmọ ìpè kéèsì ọlọ́run èèyàn bú ni ọmọ abúlé wẹrẹ ọmọ náà mi bẹ̀rọ̀ bìnà tó yẹ pé wọn ọgbọ ọlọ́run ọba kí ní gbé ọba gbọ́ sí mo gbọ́ lọ́wọ́ gbọ́ lọ́wọ́ ọ̀pá mọ́ mo mọ lọ́wọ́ òdòdó jẹ́ tòótọ́ náà mo dùn sí. ni àwọn kan bá ní kò sí wàhálà nígbà tó wọ́n ti tẹ̀ ọ́ báyìí nìyẹn àwọn èyí ha ẹ̀ mi jà sí wọ́n jó léwé ṣé bí ọlọ́run ọba àwọn ibo ti sọ fún òun pé alẹ́ àdàtò àhàdàm pé àbọ̀dọ̀ pẹ́ ní kẹ́kẹ́ mẹ́ tó ń wọ́n fòfò dúrí báyìí pẹ̀lú àti ẹ̀wúrú ká fún ẹ̀páyà tá a bá lọ pẹ́ ní nísì tọ́lọ̀ kan bá dúró tọ́lọ̀ kan bá lọ bínú ńkọ́ tọ́mọ ní mọ́jà tó sára ẹ̀ ṣe o kò tó wà lá ẹja mẹ́gbẹ́ lọ́dọ̀ bí arákùnrin ṣe dọ́dọ̀ dàjáàlì tó rí báyìí lọ́ọ̀kan ọkàn pariwo ni yá ayé wa náà ẹ̀yin inna hada dajjal dajjal ni lóòótọ́ ẹni ànábì sọ̀rọ̀ ẹ̀fọ́ wa rẹ̀ ó ki kí ló awon pariwo àwọn tori torí wípé bó ti rí lọ́ọ̀kan ó ti rí bàárín ìdùnmọ̀ báyìí náà sọ akọ́ yìí ó ara wọn ó rí wọ́n ti kọ́ síwájú orí ẹ̀ káfíràn ó rí ojú rẹ̀ kan tọ́fíà ojú rẹ̀ kan tọ́fíà gbogbo ń oúnjẹ abẹ́rẹ́ kó ti dajjal ní ẹmọ mọ̀mọ́ níbi àwọn ọmọdé dajjal ó gbà bá ọlọ́run àbí ọ̀hún ìlú ìjà kọ́ ọlọ́run dajjal wọ olórí ibú nìwọ̀ yìí kazaabu ọ̀tọ̀ àbúrò sì kárò yẹn dajjal tó fẹ́ mẹ́rin wípé ẹ̀yin pa ha sọ́dọ̀ kìí ṣe ṣe láàrin ọ̀pá lójú ọ̀lẹ́ kẹ̀rẹ́ ló lójú ẹ̀jẹ̀ mú dọ́dọ̀ ọlọ́run àwọn ọjọ́ ńgbọ́ ya ni wọ́n abílẹ̀ jáde pé àwọn eléyìí ó kù gbogbo tí ń sọ yìí èyí ṣe lọ́nu. a sọ fún wọn nínú àwọn òròyìn pé kẹ̀kọ́ àbí ìwòrán yìí fàyè pé máa wò wà ni. ó ní àlùjẹ náà náà ẹ̀rọ apamọ́ ẹ̀jẹ̀ bó ti bí ẹ ti àjùnú náà iná yìí náà ni ẹni ìgbàkùn tẹ́mi gbàbọ̀ lára rẹ̀ ó ń ṣe ọlọ́run wá ń sọ láwọn bàbá ìjọ náà rè pé bó ti ń bọ́nu náà tó sì ń di pé ẹ̀mí ń bọ́ lára rẹ̀ àdébí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ń jẹ́ ọmọ ọmọ yìí pé ó dàgbẹ́ lẹ́bi ẹni tọ́lọ́ sọ mẹ́sọ́ ti yàtí ìtàkọ́ mi ya'lamun bima ghafara li rabbi wa ja'alani min olóyìn bá ti dìde ọ̀gbìn ààyè kẹlẹ gbọ́dọ̀ bọ́ sí o ó sọ ọlọ́run ọba ní arákùnrin rẹ̀ àwọn náà ṣàhádà tàbí ó tó jẹ́ pé níṣẹ́ ìdíwọ́ ni ikú rẹ̀ lágbára jù torí pé bí ó ti lọ rẹ̀ mú lágbára ni ẹni tó yẹ dúró wọn bí ẹ pé èyí sọlọ́run ọba ní ẹni tó pẹ́ ni ó gbé ilé òkìṣẹ́ ọlọ́run bá sọ́lá ọ̀sọ́lá ní eléyìí ní ààbọ̀ mùnà sí ààrẹ tẹ̀lé ìlàlá dàjálì ìwà àpáyà làbọ̀rẹ̀ kú ti akútẹ́ ìlà ìwà ni tó ti kú wọ́n ló ti kú èyí wà á jìdìde ọmọ àtújì ẹwọ fitaru ẹwọ fìdílà ńlá bó ti á jẹ ọkùnrin ọrin nam alẹ́hàn àti omin sẹ́ni ìsìn bó omi ṣe o ti gbà kí ni ọlọ́run bá rẹ̀ láì fàkàl arákùnrin ní òkúrọ́ ni ọ́ gbogbo tó ń ṣe kò tiẹ̀ wà lẹ́nu kó lè rẹ̀ ju wípé ó tún jẹ́ máa mọ̀ pé àníwò sọ ó tún jẹ́ kí n máa tún lé lórí ìgbàgbọ́ mi wípé ìwọ ni torí bẹ́ẹ̀ sọ fún wa wípé ọmọ ọmọ ọmọ gbogbo tó wá tún ṣe ìjà máa pé ìwọ náà ó tún tó kàn náà eléyìí àwọn látara ìdòlédè wọn àtọ́tara yìí mà tó ti ṣáájú fún wọn nípa ìròyìn tí Ànábì sallallahu alaihi wa sallama tó fìdí yàrá kọ̀ kùnrin fún wọn abiola nínú ẹni tí ọ̀là tó fìdí dàjà lọ́kọ́ sáà ètò àǹkan wọn. alhamdulillahi rabbil alamin alladhi ta'abbadana bi hadhihi al-ibadah وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله صادق المصدوق صلوات الله وسلامه عليه وأشهد أن هديه خير الهدي وإن شر الأمور محدثاتها جميعا وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله قال ربنا تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم وما قتلوه وما صلبوه ولكن شبه لهم إلى آخر هذه الآية فمن هذه الآية استنبط العلماء رحمهم الله تعالى أن نبينا عيسى رفعه الله سبحانه وتعالى بل هو حي الآن لم يمت بعد لكنه سيموت بعد نزوله على الأرض وإنه سينزل ليقتل من الدجال في باب لد كما رأينا ذلك من حديث النواب ابن سمعان الذي أخرجه الإمام مسلم رحمه الله تعالى وهو مع المهدي والمسلمون يذهبون إلى عبد المقدس ليقتل دجال فلما رآه دجال زبت كما يذب الملح حتى لقيه المسيح عيسى بن مريم ويقتله في باب لد اللهم عليك توكلنا اعصمنا في سجن الدجال إنك على كل شيء قدير وأنت بالإجابة الجدير ولا حول ولا قوة إلا بالله أقول فوضى زامس الله كثير أطلع قلق وكيات جفاء النبي صلى الله عليه وسلم اللهم بني سلقوا كيات جفاء النبي صلى الله عليه وسلم أما ربا لقد الدجال يوسف ما هو لنيه oríṣi tí ó máa ṣe láì dánu àti fi kútùbà láwọn kọ́sà wáyé pé ọlọ́run la àwọn èèyàn kan yóò lo ogójì ọjọ́ péré lórílẹ̀ ayé kọjọ́ obìnrin kó tó máa yọkọ́ ti rẹ̀ nígbà tí wọ́n ti gbogbo eléyìí ṣé bá yóò ṣe wá rárá o Allah subhanahu wa ta'ala yóò wà kádàrà títẹ́ mọ́jà jáàlù náà ẹ tó fúnra ẹ̀ lọ́rùn àti olóòkù báwo ni ó wà àbẹ́bí wa ó ti sọ fún wọn nínú síwájú síwájú láwọn kótó gbèsè wípé kéyìfà kéyìfà kò báwo ni ẹ ti

pẹ̀lú ìmọ̀ bíbí wọ́n sì bí akọ̀dọ̀ ìtọ́jọ́ wípé ẹni mímọ́ ni Mariam kọ́dà bíbí Mariam tó jẹ́ ìyá ayéfáì ọ jẹ́ gbígbà àdúrà náà àwọn èèyàn Ọlọ́run ṣáájú kọ́dà ẹni tá à ń sọ yìí ìfi ara ro ilé Ọlọ́run ọba rẹ̀ àti ìnífẹ̀ẹ́ sí àwọn ẹni Ọlọ́run ọba ọ̀fà tó fi jẹ gbogbo èrè nígbà tí Mariam tí ọmọ tí ó sọ fún àwọn èèyàn lórí bí ó ti rọmọ wọn ń bi yìí pé ádùnnà alákìá tí mo ti rí ọmọ eléyìí ọmọ tó lè fi dáwọn lóhùn fà àṣàrò ilé ọ̀nà wọ́n sí ànàbí ìsá nínú àánú ọlọ́run àbí ìsakùnrin àti sọ̀rọ̀ lórí ìtẹ̀ ó ń lọ ayé bọ̀bá bọ́lá òun tuntun òun dá ànàbí ọlọ́run òun yóò àmọ́ wọ́n á pò lẹ́rẹ̀ al-Masih Masihu Isa èyí táwọn sọ́tà fi yájọ́ rẹ ni Masihu Dajjal àwọn àkọ́ ìjọba fi ń pè àti sọ́tà fi ń pè Masihu Dajjal Masihu Dajjal ń tẹ̀ pé ní annahu yamsahu al-arda kullaha torí wípé Dajjal ń tẹ̀ gbogbo orílẹ̀ ayé pátá ilẹ̀ wọn ó dé àbàtì Mẹ́kà àti al-Masihu Isa kí n sọ fi ń pò ní Masihu torí wípé la yansa láta ahadin illa shafahu Allah ala yadihi àdúgbò ìsá ọlọ́run ti fi sílá gẹ́gẹ́ bí àmì kò ní fọ́ kẹ́nìkan la kẹ́ni ó ní àbùkù kan la bóyá àrùn kan ní sí ni o ojú ẹ̀fọ́ ni o ó dájà ni o ìyẹ̀kẹ́ ló sí ni ṣùgbọ́n àwọn méjèèjì Allah subhanahu wa ta'ala ó ṣe ìtọ́jọsọ papọ̀ ó ṣe pọ̀ òun náà ni àlámùtò sáà àtàwọn lórí ẹ̀ wípé ìkẹ́síkejì wọn wọ́n jọba àwọn láyé ábísà ń lọ ayé lọ́n tiẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tọ́lá ló máa ṣe ẹnìkan ní o àwọn òbí ẹ̀fọ́ ni wọ́n gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ọ̀fọ̀ palójú ara ẹ̀yá ó ń ṣe lọ́ba wọn ṣùgbọ́n àwọn èèyàn wùdí tipẹ́ tipẹ́ tipẹ́ èèyàn burúkú ni wọn. àwọn èèyàn wùdí sì rè bọ́lọ̀ wọn bá ti dá wọn wọn ò fẹ́ òdodo kọ́dà nínú bọ́ọ̀ dámẹ́yàwó dúró àti pé wọn ò fẹ́ sinmi yẹ̀wò díẹ̀ fẹ́ bíbí kan máa sinmi kó wá nílùú di ẹ̀yìn gbádùn kò sóògùn kò sí wàhálà inú èdò ìṣesí yẹ̀wò díẹ̀ pé kí wọ́n lọ́ta mọ̀ tẹ́lẹ̀ àwọn yẹ̀wò dí wọ́n ń gbọ́ tí ànábì ìsá ti dáwà rẹ̀ ti ń dàgbò òkè inú wọn bàjẹ́ nínú ẹ̀dẹ̀ náà lóbi kẹsàn-án náà tẹ̀lé tẹ̀lé tó náà dé kí láwọn á ó sọ́rọ̀ ṣẹ̀dí abàlọ́ rẹ̀ báyìí tó jẹ́ ọ̀bàlújọ́ náà lọ́rùn

àdúrà ìsá ń bẹ pẹ̀lú àwọn tó ti gbà fóun tí ń dá wọn lẹ́kọ̀ọ́ tí sọ̀rọ̀ ọlọ́run bá fún wọn ọ̀rọ̀pọ̀ àwọn tẹ̀sílù ní méjìlá ni wọn. wọ́n jókòó sí dáàrò sí bẹ́ẹ̀tì náàbì káàpì níbi yàrá kan tàbí ààyè kan nínú bẹ́ẹ̀tì náàbì ibẹ̀ ni ẹ wà àbí ìsàmbá ọlọ́run bàbá tó wà níbi ìsáré nìsí wípé aburú kẹfẹ́ ṣẹlẹ̀ sí àwọn Yahudi báyìí báyìí wọ́n bọ̀ wá gbé wọn fẹ́ pọ̀ ṣùgbọ́n kí èèfà sí kò tá a fẹ́ kó o kú. ìgbà wà bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn tí ń bẹ wájú ẹ̀ ní ìsìn ọlọ́run fẹ́ dá àrà kan tí ò tí ì dàrú ẹ̀rì tí ò sì tún ní dàrú ẹ̀mọ̀ yàtọ̀ sí ìjọba ẹ̀dá yìí àbí ìsọ́bẹ̀ ìrọ̀rọ̀ ọlọ́run bèjì yóò fi ya rẹ̀ lẹ̀ ọ̀yẹ́nkọ̀ lọ́wọ́ fi ìṣàbà yìí tí ó jẹ́ pé ọlọ́run subhanahu wa ta'ala yóò sì máa gbé àwọ̀ mi yóò máa gbé sínú ara re ní ìsìn ìjà rí inú ẹ̀ ń jẹ́ ń gbọ́ mi tí ó fi ara rẹ̀ lẹ́bàá àbí ìsáàbí wọn bá wọn kálukú bá wọlé wọn pé à irú wọn kí ló dé là ayọ̀ bọ̀ àmúmi ní fẹ́ ànábì ọlọ́run sì rí iṣẹ́ táwọn wá aṣọ láyé ọ́ pàtàkì jù máa bẹ ọmọ kéré rètò nínú wọ àtàfà ìlànà kọ́kọ́ kú ọ̀nà àti máa ṣe dàgbà náà díẹ̀ iṣẹ́ tí àfáà sì bẹ̀rẹ̀ sí láyé ńkọ́ kámú wàá sọ̀rọ̀ ànábì ọlọ́run ẹnì kẹ́kọ̀ọ́ sọ àyàfi àkùsọ́rùhùn ẹni ó kéré jùlọ ńlá àwọn tó wà okùn náà lọ́ba náwọ́ fún yá irú ìwọ́jọ́ kò torí pé njọ́ náà lọ wáyú èdè ìdèpòpò náà lọ́lọ́ fẹ́ lò ajẹ́ pé nígbà míì ọlọ́run àti ọmọ ọlọmọ kékeré inú òjò fún dáadáa àwọn ọgbọ́n àlàmà sàlátà ọlọ́run fẹ́ bí rí àbí ìsá ó béèrè fún ọmọ ìnáwó ó tún bẹ̀rẹ̀ ẹni ẹ̀kọ́ ọlọ́run ti sọ fún látòkè sọ́mà pé ìwọ náà ni ìwọ náà ni táìmù ti sọ̀rọ̀ àmọ́ ti sọ pé fàáyà ń dàbà á látòkè sẹ́nà ọlọ́run sì lè kí àwọ̀ ara rẹ̀ bí ìsá kọ́ máa di tọ́mọ. àwọn yẹ̀wù bí àwọn inú yàrá ni wọ́n ti o táìmù gbà yẹn ọlọ́run ó ti báwọn olóṣù ìwọ jẹ́ àwọn tí ó ń dúkùú tì wọ́n ní àwọn sì rí i pé lẹ́ẹ̀kan náà àwọn kẹ́hìn rí pé ẹni ìkúwò láàrin àwọn ìyẹn táwọn olè kàgbọ́ yìí ni pé bí ẹni pọ́ bá mi jáde àmọ́ tó gbé a sì ń wò ó lọ báyìí a sì wò sí sọ́mà lọ. ọlọ́run báyìí rọ́pò àwọn olùwà ọ̀hìnlẹ̀ ní agbé nǹkan wá lẹ̀ ní arákùnrin tó di àdàbí ìsámú ọlọ́yìn ní ẹ̀bá múra ọlọ́run ti láti mú yàn lónìí ní ẹ̀bá mú lọ ọ̀dọ̀ ọba. ó bá ní òsì wàhálà níta ẹlẹ́sìn rẹ̀ lọ sí ẹ̀rọ rẹ̀ pa ọ̀nà àní parasọ̀ àkọ́kọ́ kàn má gbélébù nà àgbélébù ni ó wà ibi tí yóò ti gbà mọ́ làdárì ní wọ́n nínú èrò wọn wọn kàlọ bí ìsáwá gbèlébù ṣùgbọ́n lọ́dọ̀ wà láàkì ìṣúbi àráhù ọlọ́run náà fi rú wọn lójú wọ́n fi ṣẹ́kì mí wọ́n máa kọ́ta ló hu àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí gẹ ó gẹ fi yàkì lẹ́gbẹ̀ẹ́ pàápàá wọn ò pa àdàbí ìta ẹni wọn pa ìkẹ́nu àwọn olùdarí ànàbí yìí sáré ṣùgbọ́n lọ́wọ́ bá yá àwọ̀ rẹ̀ fún wọn kó lè bá lè gbé sá fún kí wàá ní kíkìmọ̀ ìpínlẹ̀ wà lọ́nu tọ́lọ́ ti gbẹ́rù bí ni wípé torí pé dàjáde táwọn sọ̀rọ̀ ń pa rẹ̀ yìí ọlọ́run ti ṣe pé láti àpilẹ̀ bọ́sẹ̀ wípé ọwọ́ dàgbàsí òhìnsá ó ní ẹ̀mí dàjáde ó ti gbọ́ tí ọlọ́run ọ̀bà wá gbé tẹ́lẹ̀ ẹ̀ ti gbọ́ tí dàjáde bá wá wáyé gbẹ̀yìn láti bàtí ọlọ́run bíi sáré báwọn àwọn ọ̀rọ̀ wọn ti dọ̀tà márùn tọ́jú náà mùsùlùmí ọ̀sán ọ̀tọ̀ alá ó ń bá wọn sọ̀rọ̀ dàjà lè báwọn fìlà bíi sọ̀wé ìdí dàn ó lè fà báyìí onígbà wa di àpò kan ó nà mí mẹ́ẹ́ tí dàjà lè bá ti ń dalẹ̀ rú báyìí tí ń pa kíkú tí ń pa kíkà tí ń dàlù rú báyìí orí ìsòtí yìí ni ọ wà tó jẹ́ wípé àbáyé nana huwa kadhalik àdébìlì bí ó ti mọ̀ ẹ̀sìn nù dàjà lè yanzuru Allah subhanahu wa ta'ala Isa ibn Maryam ala manarati bayda sharqiyyi Dimashq àdébìlì orí ń jẹ́ wà nìyẹn tí ọlọ́run ọba subhanahu wa tí ó fi so ànábì Ìsá kalẹ̀ ànábì Ìsá tí wọ́n fẹ́ sọ kalẹ̀ níbo ni ó dé sí ànábì sọ́fà aláàmúlárò ti Dimash ànábì ni yóò aláàmúlárò ti bẹ̀yìnbọ̀ yóò dé sí orí mẹ́nárọ̀ àwọn asóró tí wọ́n máa mọ́tà sí asóró tí àwọn ìgbòho pèmí lára ẹ̀ ànábì ni orí mẹ́nárọ̀ kan ni ó dé sí o kan ni ó dé sí bẹ̀yìnbọ̀ wọn ò lékùn pupa o wọn ò lékùn dúdú wáyé tí wọn kù. àdébí ń bọ̀rọ̀ bọ̀ ibi tí nǹkan yóò dé sí àdébí yìí sáyé mọ́tòrásì àyè tí wọ́n atọ́rọ̀ rẹ̀ fẹ́rẹ́ bàjẹ́ Damascus lẹ́yìn ti gbà ń bọ̀rọ̀ bọ̀ àdébí ní bákẹ́ náà yóò wáyé وفي رواية على أطر بين مسطرين وفي رواية على بين معطرين وصوي أفكي سواي لو tẹ́wọ̀ ìgbé tí ọpọlọ́ yẹn lè gbé gba ẹ̀dín bá ti sẹ́yìn tó wá atụwari fẹ́ dé àtúwárí mẹ̀kánsà wá ní àsìkò tó bá dé sí níjọ́ náà nínú ìwé ó ní níjọ́ náà mùsùlùmí àwọn mùsùlùmí níjọ́ náà wọ́n lọ láti fẹ́ kí ìrù wà ní sọ pé ìrù ni a máa fẹ́ kí ìrù sóbì làwọn mùsùlùmí gbára wọ́n fẹ́ kí ìrù tí ó sì mahadi ni ó ń jẹ́ ìmáàmù wájọ́ náà lọ òun ni wọ́n fẹ́ kírun súbì wọ́n tó àtúfẹ́ kírun ìmáàmù bẹ́ẹ̀ dé o sẹ́yìn ìgbẹ̀rẹ̀ ní fọ́nfà kalẹ̀ abákan ni wọ́n lọ alákùnrin hàn àdébí ìsọ sọ fọ́nfà ti á sọ ó rí kẹmí ìta sọ́sọ́wájú fọ́nfà ti ah, ọmọ yẹn sá ó ti rí dáná gbogbo sára ní wàhábì àyẹ̀dá yìí aláàdínà ti màlàkàyìn yóò di ọwọ́ rẹ̀ lórí ìyẹn màlàkà méjì ní ọgbà wálẹ̀ ṣe ń bọ̀nù kọ́dà ráàfù rẹ̀ orí rẹ̀ arábìnrin tó bá lè tó bá ìdá tó bá ràṣà tó bá sórí rẹ̀ báyìí kọ́tọ̀ omi ó sì mẹ́ dáre lẹ̀ àmì ìròyìn ìròyìn ìròyìn tí máa dìgbà tí a rí ìgbàlẹ́kọ̀ọ́ ọlọ́run ti sàpọ̀nlé umma àdébọ̀ muhammed sallallahu alayhi wa sallam wọn ò kírun ìgbà kírun yìí tẹ́ sọ pé ìjọ gbogbo mùsùlùmí ayé ẹ̀mí wọn ti fẹ́ kórè wàhálà wọ́n ti yìí pé tá a bá ti kírun súnmí ìtàfẹ́ kí lọ sí gbogbo ó ti wà lẹ́yìn ìrọ̀bẹ́ wọn ìlú yẹn náà wọ́n bẹ́ẹ̀ ti ti ni pé náà ni ẹnẹ wọn bá máa lọ sí ààyè láti lọ rẹ padà jáì bí ẹni bẹ̀rẹ̀ láyé tààlà bóun ó ti pa ìgbò wọn kà má kí sì ni tí ó padà tẹ̀lé tí ó bá padà jáde tá yóò ní sinmi ni àbí wàhálà àtúkù eléyìí tó kókó ọmọ àkìlẹ̀ àmì ìjẹ́mẹ́jọ nǹkan náà fẹ́rẹ̀ mọ̀rọ̀ bàkẹ́yà allahumma arina haqqan haqqan warzuqna ittiba'a warina batilan batilan warzuqna ijtinaba allahumma kun ma'ana ya rabbana la takun alayna wa ansubna ya rabbana la tasal اللهم من جاءك منا مسحورا اللهم فاشفيه شفاء لا يغادر سقما ومن جاءك منا بأجل الأمراض فاشفينا جميعا أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يضر سقما اللهم عليك بأعدائنا جميعا اللهم عليك بهم دمرهم شد شملهم اللهم قل معنا يا رب العالمين تقول علينا ربنا عافنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صب علينا خيرا صب صب أرجل عشان كبدا كبدا اللهم اجعلنا من عبادك المخلصين المخلصين إنك على ذلك قدير وأنت بجد إجابة جرير ولا حول ولا قوة إلا بالله واعلم عباد الله أن الله سبحانه وتعالى أمركم بأمر بلى بنفسه صلى بملائكته وسنة بكم قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلوا على نبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما صلوا على نبيكم القائل في من صلاته الصحيحة الثابتة إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي الصلاة اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه الأخيار وصلى وسلم كثيرا بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا وإياكم فيه بذكر حكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم إنه هو الغفور الرحيم Thank you. الله أكبر